àǹtí ẹ̀yìn ìgbà ẹ̀ka ìjọ kó ojúmọ́ káàbọ̀ sórí ọ̀sán ìpín ètò àti àtọ̀ ní àlẹ́fífọ̀ Islam lónìí ọgbọ̀njọ́ oṣù mọ́sàwọ́n 1447 AH ìjọ kàlẹ́ndà tó tún ṣe lórí ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kejì ìpínlẹ̀ ìfàgbà bàbá ríyà ọládùn ìjọba ló pọ̀ mi wọ́n bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́ pẹ̀lú wa Sheikh Dr. Sharafudeen Gbadebo Ọ̀rọ̀jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ Al-Modina Center pápá abẹ́rẹ́ ní Ògbómọ̀ṣọ́ ayakunlẹ̀ Sheikh ẹ̀ka àwọ̀ sórí ètò fà ìyàlá ọ̀pẹ̀ parí ní gbọ́dá pàdé lójúkùn ní Islam pẹ̀lú súnámẹ́ ìsìnkú Islam ní ìlú láì dáadáa kó bá a ti gbogbo dáadáa tẹ̀ ń fẹ́ fún yín láyé àti ní àlẹ́ lónìí gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé òun náà ni ọjọ́ ọjọ́ ojúmọ́ àtọ́gbẹ̀yìn oṣù tí a wà yìí ìtàn nípa ànábì sílẹ̀ islam tá a pè ní mà nípa ànábì rẹ̀ òun náà ni yóò mọ̀ wáyé abalẹ̀bẹ̀ láyé àti lórí ètò ti àgbọ̀nà rẹ̀ títí òfin islam nínú láyé tààlà àwọn olùmọ̀wá fọ̀dílà ti ṣe ọ̀dọ̀tọ̀ Sharifuddeen Gbádébọ̀ Rọ́jí ní ìdílé láì tààlà òun bá tẹ̀síwájú lórí ibi tí wọ́n bá àlàyé dé fún wa nípa ànábì Muhammad صلى الله عليه وآله وسلم حياكم يا شيخ الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أتمنى بوني بابا النبي صلى الله عليه وآله وسلم حمزة ابن عبد المطلب ما هو نواتي سيكبا إسلام وباتي يدعو ذكفة لين باتان النبي صلى الله عليه وسلم تتنجى النبي يعني سيء الله إني حمزة ابن عبد المطلب ما هو توقبا الإسلام ابن إسحاق أبو قطة ما صفوا أكوين توسل في حمزة توفيق بايس òun náà ni pé Abu Jahal Fir'aun náà ló ń mọ yìí wọ́n kọjá gba peter nabi sallallahu alayhi wa sallam tí wọ́n wà lọ́jọ́ kan nídìí àpáta sọ̀fà ìdá ló ti bẹ̀rẹ̀ sí ní sọkọ̀ bákùngbé ọ̀rọ̀ èébó ọ̀rọ̀ àpárá lọ́lọ́kan ọ̀jọ̀ kan tí nabi sallallahu alayhi wa sallam ṣùgbọ́n bó ti ṣe ń wí àwọn ọ̀rọ̀ burúkú jáde lẹ́nu yìí ànábì ọ̀dà lóhùn ẹ̀kọ́ ńlá ń bẹ́ńbẹ́ nínú ẹ̀kọ́ náà ni pé kìí ṣe ta ìmọ̀rọ̀ sọ kìí ṣe ta ìmẹ̀sì ọ̀rọ̀ kìí sì ṣe kó túmọ̀ sí pé wọ́n ya rere lọ níṣìwà ìní kọ́ jẹ́ pé wọ́n sọ̀rọ̀ sí ọ láwọn ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ ọkọ̀ bá kọ́ dákẹ́jẹ́ kọ́ ọmọ fèsì nítorí pé tó bá ṣe pé látara fàdákà bá ní ni wọ́n ti máa rọ kádákẹ́jẹ́ kádákẹ́ ká má ṣe bìlà pẹ̀lú pa fẹ́fẹ́sì tẹ́ni tí ń sọ̀rọ̀ burúkú sí ni ẹni tí ń bóni banijẹ́ àmì pọ́pọlọ rẹ̀ pé ni ó sì jẹ́ ni tó ṣe wípé òní làákàyè nítorí pé kìí ṣe gbogbo ẹni tí bá ń yanu tí wọ́n máa sọ̀rọ̀ tí wọ́n máa bó èbú tí wọ́n máa sọ̀rọ̀ àlùfàṣà kìí ṣe gbogbo orú wọn lọ́gbọ̀n kọ́ dákẹ́ ọ̀hún kó lu ọgbẹ́jà rẹ̀ tọ́ dákẹ́ kẹ́ni tí ń sọ̀rọ̀ burúkú sí ọ kọ́ mọ́ mọ́kí lọ ọba wí tírù rẹ̀ ọba sọ̀rọ̀ òní ń tọ́ka sí pórí rẹ̀ pé púpọ̀. Ànábì sallallahu alaihi wasallam wọ́n dìde kúrò ńbẹ̀ wọ́n wọnú mọ́ṣáláṣí lọ. nígbà tó ṣe pé arúgbìnrin kan wà tó ti fìgbà kan jẹ́ ẹrú fún Abdullah ibn Jada'an abdullahi bin jada'an tó sì ti bọ́kùn ẹrú kúrò lọ́rùn rẹ̀ òun bẹ́nu ilé rẹ̀ lókè sọ̀fà ọlọ́nfààní àti gbọ̀ntì Abu Jahal tí ń sọ sànàfi sallallahu alaihi wasallam láwọn ọ̀rọ̀ burúkú. kàtẹ́tẹ́ ni Hamza ibn Abdul Muttalib ló ń bá yọ lẹ́ni tó ti pé ó gbé ó gbé ọrùn ọfà rẹ̀ ó gbé kọ́rùn arábìnrin yìí ọjọ́dé ọyọjú sí Hamza ó fún ní ìròyìn nípa tó gbọ́ bí Abu Jahal ó ṣe sánàbí sallallahu alayhi wasallam àtàwọn ọ̀rọ̀ rúnrún ọ̀rọ̀ rádaràda tó sọ sánàbí sallallahu alayhi wasallam ṣùgbọ́n fi kún pé ànábì ọ̀dà báyìí ni inú wa bí Hamza òun gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n bàbá ànábì sallallahu alayhi wasallam ó inú ibi tí Abu tó wà nínú mọ́ṣáláṣí torí pé àwọn kèfèrí yìí àwọn náà lẹni tí ń lò sínú mọ́ṣáláṣí mẹ́kà lásìkò tá à ń sọ yìí náà la sọ pé ní àyíká kàábà àwọn ère àwọn òòṣà wọn iná ni wọ́n kó sí àyíká rẹ̀ nígbà yìí Hamza tààrà tó wọlé ọ̀dọ̀ Abu Jahal lọ́lọ́ ìgbà tó sì dọ́dọ̀ Abu Jahal ni wọ́n ń sọ fún yín pé kí ló ṣe ọ́ ìwọ abìdí aláwọ̀ yeye tó ń bú ọmọ ọmọ ìyá mi tó ń sọkọ̀ bá kùngbé ọ̀rọ̀ sí i tí wọ́n ò mọ̀ pé mo ti gbẹ̀sìn tó mú wa ni ló ti kéde pò ń di mùsùlùmí báyìí ló ṣe mú ọrùn ọfà rẹ̀ ọ̀nàmá Abu Jahal ọ̀nàmá lórí ó sì ṣẹlẹ̀ṣẹ̀ lórí. báyìí làwọn èèyàn Abu Jahal àwọn bá dìde wá pé ń bọ́ ń bẹ̀ kò lè sójú wa sẹ́nìkan fi àbùkù kan ọ̀kan nu wa pàápọ̀ ọ̀gá wa kóńtì ọ̀hún wa mú jẹ́ tí wọ Hamza tó gbégbà Hamza náà jábọ́ lórí igi dábàá pé ewé ni ewé jábọ́ lára igi igi ọ̀ràn gbogbo àwọn táwọn náà jáwọn èèyàn tiẹ̀ àwọn náà dìde ó ti lu ọmọ tí yín àlùgbé ni hmm. kò sí nǹkan tẹ́ ẹ lè ṣe nítorí pé ẹni tó kọ́ sábò sí sẹ́nìkejì òun ni ẹni tí ọtọ́ kí gbogbo wa bá wí. Abu ńlọ́wọ́ pàkíyèsí àwọn èèyàn tiẹ̀ pé ẹ ṣe sùúrù ẹ ṣàgbéjẹmọ́wọ́ ẹ bùkátà láti sọ pé ẹ fẹ́ dìde gbèjà mi èmi ni mo kọ́kọ́ bú ọmọ ọmọ àyá rẹ̀. tí mo sọkọ̀ bá kùn gbé ọ̀rọ̀ sí tó ń tí ó sì sọ̀rọ̀ kò sì fi nǹkan kan sẹ̀mí ju pé ń pèpè lọ síbi ẹ̀sìn tó ní wọ́n fi rán lọ. tó báyìí ìnìjà ló di tó rodò lọ́mú mi kò ṣẹlẹ̀ láàrin wọn. Hamza ọgbà Islam àwọn kèfèrí Quraysh wọ́n mọ̀ pé anabi sallallahu alaihi wasallam ti di ẹni tọ́rọ̀ rẹ̀ ti dàpàtì lọ́wọ́ àwọn kò sí ní táwọn lè fi rí gbèsè máa torí pé ńgbà tí Hamza tó ti gba ìsìn Islam lọ́dọ̀ wọn tẹ́lẹ̀ ẹni tí wọ́n máa Hamza sí náà ni àázù Quraish ẹni tó ga jù nù Quraish ẹni tó wá ga jù nù Quraish ó wá gba Islam àkín aláwọn yòókù fẹ́ máa fi kò sí nǹkan kan tó lè ṣe tẹ́tún fi lè ṣe sùtàfà nàbì sallallahu alaihi wasallam olúwa fi gbígba Islam Hamza ó fi ran anabi Muhammad sallallahu alaihi wasallam lọ ó sì tún fi mú kí ẹsẹ̀ Islam kó tún rinlẹ̀ sí بوني عمر بن الخطاب رضي الله عنه بوضة تسيق بإسلام ولو سلك من أدوى صلى الله عليه وسلم ومن سدوى في أبو سواني حديث إليت إمام أحمد الترمذي أتي عواميت وأبي يا اللهم أعز الإسلام بأحب الرجلين إليك إما عمر بن إما عمر بن الخطاب أو إما عمر بن الخطاب أو أبي جهل ابن هشام wọn lánàá bí sallallahu alaihi wasallam máa ń ṣàdúrà pé ìwọ Allah ẹni tó bá fẹ́ràn jù nínú àwọn èèyàn méjèèjì fi ṣe àgbéga fẹ́sìn rẹ̀ sí Islam ìbáà jẹ́ Umar ọmọ Khattab ìbáà sì jẹ́ Abu Jahl ibn Hisham ṣùgbọ́n ṣẹlẹ̀ pé ẹni tó lúwa fẹ́ràn jù nínú àwọn méjèèjì òun náà ni Umar ibn Khattab radiyallahu anhu òun ló gba Islam Ibn Abbas radiyallahu anhuma ọgbà ìgbà wa kan wá pé mo bi Umar radiyallahu anhu léèrè wípé kí ló dé tí wọ́n fi sọ ọ́ ní al-Faruq olùṣe ìpínyà Umar wa dáhùn pé ọjọ́ mẹ́ta ìní Hamza ló fi sàgbà mí nípa gbígba Islam ẹ̀yìn rẹ̀ lolú ẹlẹ́dàá wá sí payọ́ ọkàn mi sí Islam nǹkan alákọ̀ọ́kọ́ tí mo sì kọ́kọ́ láǹfààní àti gbọ́ nínú Islam yìí nǹkan alákọ̀ọ́kọ́ tí mo láǹfààní àti gbọ́ nínú islam yìí òun náà ni ọ̀rọ̀ olúwa ẹlẹ́dàá wa eléyìí tó wáyé nínú súrọ́tù Taha tolúwa ẹlẹ́dàá ti sọ wípé Allahu la ilaha illa hu lahul asma'ul husna Allahu kò sí ọba kan tó tọ́ lódodo láti jọ́sìn fún yàtọ̀ sóun nìkan onìkan náà sì lọ́ba tó ní àwọn orúkọ eléyìí tó ṣe kó sunwọ̀n jù ó ní gbígbọ́ tí mo gbọ́ ọ̀rọ̀ yìí olúwa ẹlẹ́dàá fi sípayá ọkàn mi mo dẹni tó ṣe wípé mo bẹ̀rẹ̀ sí ní nífẹ̀ẹ́ alukur'an mo bẹ̀rẹ̀ sí ní nífẹ̀ẹ́ al-islam àti pé kò sí èèyàn kan láyé tí onítàn wò mí bíi anabi muhammad sallallahu alayhi wa sallam mo wá ṣe béèrè lọ́dọ̀ àwọn èèyàn pé ẹ tọ́ka sí ibi tánàbì bá wà fún mi mo fẹ́ lọ ra ànàbì wọ́n bá sọ fún mi pé ó ń bẹ ní ilé al-Arqam mo wá wá sílé náà Hamza radiyallahu anhu wọ́n bẹ pẹ̀lú àwọn sàhábà nàbì sallallahu alayhi wa gbogbo wọn jọ jókòó sínú ilé nígbà tá nàbì sallallahu alayhi wa náà bẹ́ẹ̀ nù ilé mo bá wá kanlẹ̀kùn báyìí ni gbogbo àwọn mùsùlùmí tó wà nílé ti péjọ torí wọ́n ti yọjú wọ́n ti wo ta ní kalẹ̀kùn wọ́n rí pé mi ni ọ̀tá ìsìláàmù wọ́n sì mà mí sí kálukú ti péjọ sí ìfipélé yìí wá bíi láti wá sí ànábì wọn sùtà bẹ́ẹ̀ ni nàtí wọ́n sọ pé ọmọlẹ́yìn ànìkan yọ wọ́n sọ pé ńlá àfáà rẹ̀ ìwọ wá ń sánà bá burú ó ṣe sàfáà rẹ̀ wá burú àtà ìdá fún ìwọ ni àti pẹ̀yìndà ojú ọ̀tẹ́yìn mùnáfíkì àwọn gbé àfa rẹ̀ lẹ́sẹ̀ àwọn wa bí ó ti ṣe ṣubú àwọn wa pété àfa rẹ̀ ó bàjẹ́ tó bá ti wá sọ̀rọ̀ pé àwọn ta lọ́ máa gé wọn yọ káwọ́ méjèèjì sókè àtẹsẹ̀ méjèèjì mùnáfíkì ẹ̀wọ̀ àwọn sọ̀hábà nàbì sallallahu alaihi wasallam wọ́n kàn yọjú látara àhùtọ́ wà lára lẹ̀kùn wọ́n á rí pé ọ̀tá nàbì onígbà yọ̀ǹda ń fẹ́ wọlé yìí kó mọ̀ sì jẹ́ pé ojú la rí àmọ́ ń lánìyàn rẹ̀ aburú lọ́ bá wa kọ́ wá jẹ́ pàwọ́ aláṣọra lẹ̀ tó fi wá jẹ́ pé ó rà burú ṣe sáà nàbì sallallahu alaihi wasallam kálukú wọn péjọ ọpẹra wọn já péjọ sẹ́nu lẹ̀kùn báyìí Hamza radiyallahu anhu nígbà tó rí tí gbogbo wọn pé bíríkótó bíríkótó tí wọ́n lọ sẹ́nu lẹ̀kùn ó ní kí ló ṣe wọ́n ní Umar ni Umar ló dé ẹ̀rù ń bà wá anabi wa sallallahu alaihi wasallam bá jáde sanabi tiwa kì í sojú anabi wa kìnnì ẹ̀rí ńgbà táwọn fàhábà yọjú tán rí pé Umar ní bẹ́lẹ́nu lẹ̀ wọ́n pera wọn pé ẹja péjọ kí gbogbo ó dìjọ dojúkọ kàbá sọ̀rọ̀ akínkẹ́rù ọba ìyàwó ń jíròrò ni anábì ti dìde ó ti dúró gánándó níwájú Umar bẹ́ẹ̀ náà ló wá nínú ẹgbàá wa kan eléyìí tí Anas ibn Malik radiyallahu anhu tó gbà wá ó ní anábì sallallahu alayhi wasallam ní ọjọ́ kan táwọn èèyàn gbọ́ ariwo kan igbe rárá nínú almadina ẹ̀rú abakaluku tọ́ anabi wa ya ẹ̀sìn kan lọ́dọ̀ abu palha ẹ̀sìn yìí wọ́n pè ní almandob ẹ̀sìn tá a ránṣẹ́ anabi wa gun ẹ̀sìn yìí anabi wa lọ síbi tí ìgbérara yìí ti wá ìgbà tí gbogbo aráàlú ó fi dìde táwọn làwọn ń lọ ọbẹ̀ tí kálukú ń yọ bíọ́bíọ́ tí wọ́n ń tẹ̀ yẹ́ńkẹ́yẹ́ńkẹ́ wọ́n bá anabi pa anabi ti ń padà bọ̀ anabi sallallahu alaihi wasallam ni ẹ máa padà lọ lé yín aburú ò ní ṣe yín àìdá ò ní ṣẹlẹ̀ sí yín wa in wajadnahu la bahar àti pé ẹ̀sìn tá a yà ń àrí pé nǹkan kan níbí ìbá sọkùn hmm, ẹ̀sìn lẹ́sìn báyìí anabi sallallahu alaihi wasallam ọhàn sí wa pákínní yàtọ̀ sí wọ tó ṣe pé ọkùnrin ni ọjọ́ lé dá bí tí kò máa da lórúkọ bí kò sì máa balẹ̀ jẹ́ kọ́ ọ àmọ́ kọ́ ọjọ́ ẹni tó ṣe pé tó ọba ròdòdó ò lè sọ tọba sì rí ìbàjẹ́ ò lè kọ́ fún yàn ẹni tó ṣe pé ń ṣe dáadáa ẹjẹ́ á ṣe lákin ẹni tí ń saburú ṣe ìbàjẹ́ ẹjẹ́ á kọ́ fún torí pẹ̀lú bẹ́ẹ̀ ni lọ́síwájú ṣe bá wa nínú ìgbésí ayé wa èèyàn ń saburú èèyàn ń sa ìdá ẹ̀ ń kádìjà lórí ẹ̀ ń sọ pé òun náà ni òun nìkan ló lè ṣe bẹ́ẹ̀ tọba pé òun ló lè ṣe bẹ́ẹ̀ sẹ́ẹ̀mà pẹ́lú mi náà kọ́ sí rẹ̀ ni aburú di tọrọ fún kálí Ànábì sallallahu alaihi wasallam wọ́n lọ sẹ́nu lẹ̀kùn wọ́n bá gba aṣọ Umar Umar ni anabi gbomi jìgìjìgìjìgì lẹ́ẹ̀mẹ́ta hmm. kò sí nǹkan tó ṣẹ́kù ju pé mo wó lulẹ̀ mo ṣubú sórí orúnkún mi lọ. ẹni tí àwọn èèyàn ń bẹ̀rù dání tí ń bẹ̀rù hmm. mo wó sórí orúnkún mi. anabi sallallahu alaihi wasallam wọn á sọ fún pé sọ ò ní dẹ́kun aburú rẹ báyìí tí ò ti tó tó kọ́ dẹ́kun aburú báyìí wọ Umar dídáhùn tí ń dáhùn mo ní ashhadu an la ilaha wa annaka rasulullah mo jẹ́rìí báyìí ní kò sí ọba kan tó tọ́ láti fòdodo jọ́sìn fún àfi Allah mo tún jẹ́rìí lódodo pé ìránṣẹ́ Allah yan tódodo bá ti hàn sí yẹn yóò bùkátà kí yẹn máa ṣagídí níjẹ́ lọ fẹ́ ṣagídí dà ṣagídí wọ sàárè tó bá ṣagídí wọ sàárè orí ibú nìyẹn wọn náà ti rí ìran lódodo ti máa ìsìn Islam lódodo o gbìyànjú láti rí i pé ń tọ́ ọmọ lódodo ọ̀tẹ̀lé nítorí pé ikú tẹ́ rí yẹn kì í dájọ́ fún yàn tí fi dé òjijì ní máa wá mú ẹni tí ọba mú lọ ẹni tó bá sì ti kóra rẹ̀ níjàánu tó lera rẹ̀ kúrò ní ìbàjẹ́ tó lera rẹ̀ kúrò ní ìṣekèfèrí ìṣemùnáfíkì tó gba ìsìláàmù òdodo irú wọn ni wọn padà sórí rẹ̀ káyìn kó ló akọ́mọ̀sí wa lọ lórí ibu gbogbo ẹni tí ń dẹnu lẹ́yìn gbígbọ́ tí wọ́n gbọ́ tí wọ́n máa sọ pé mo di mùsùlùmí oníkálukú wọ́n ṣe allahu akbar ní allahu akbar tó ṣe pé ohun tó mú jáde ẹni tó wà nù mọ́ṣáláṣí mọ́sálásí mẹ́kà ní jìnnàjìnnà síbi tí wọ́n wà gbogbo wọn lọ́gbọ́ ariwo eléyìí tó túmọ̀ sí pé nínú ẹ̀kọ́ tẹ́sán islam fi kọ́ wa òun náà ni pé tí nǹkan ìyàlẹ́nu eléyìí tá a mọ̀ pé irú rẹ̀ ọ̀sẹ̀lẹ̀ tẹ́lẹ̀ bá ṣẹlẹ̀ à ń fẹ́ ká sọ pé Allahu akbar àbí ká sọ pé subhanallah àbí ká sọ pé subhanallah sẹ́rí gbólóhùn méjèèjì tó o bá ti wí kan nínú méjèèjì ní islam ní ká wí nù tí nǹkan bá yà wá lẹ́nu ọyọ ọ lẹ́nu gẹ́gẹ́ bó ṣe yèmí náà lẹnu ọyọ ń tìyìn náà lẹnu bó ṣe àwa méjèèjì lẹ́nu láì jẹ́ pé nìkan lọ sọ fún akásọ pé allahu akbar oníkálukú àti allahu akbar ohun wọn ò di ntọ́jáde lẹ́ẹ̀kan náà lópin ìgbà tí gbogbo wa ti mọ ẹ̀kọ́ tẹ̀sìn sí kọ́ wa à ń sin tẹ̀lé eléyìí yàtọ̀ sí ti lọ títí àbí kò lẹ́nu rárá wọ́n lọ́wọ́ ń ṣe tẹkbíir so eléyìí kìí ṣe tẹ́sìn tó fi kọ́ wa nù nǹkan yà mí lẹ́nu nǹkan yà wọ́ lẹ́nu oníkálukú wa láti inú wa iná láti rí pé ah nǹkan yà mí lẹ́nu allahu akbar allahu akbar tẹ̀mí ó ṣe déédéé tiẹ̀ kò sí wàhálà ń bẹ̀ ó rí i pé àwọn ẹni tí máa pàtẹ́wọ́ náà nǹkan tí wọ́n rí yà wọ́n lẹ́nu mi kìí ṣe pé ẹni tó ní tí wọ́n pàtẹ́wọ́ lórí nǹkan tó ṣe òun ló ní ẹ pàtẹ́wọ́ fún mi torí tó ń bá ní ẹ pàtẹ́wọ́ fún mi kèé lárinrin lọ́dọ̀ àwọn alátẹ̀wọ́ bí ètò ṣe pé àwọn ni wọ́n dìídì mà pé ibi tọrọ dédú ẹ ọlẹ́tọ̀ sátẹ̀wọ́ so tó ń ti pé ìsìláàmù ò ní káwọ́ máa pàtẹ́wọ́ nígbà tí nǹkan bá yọ ọ lẹ́nu lọ́ngbọ̀n o ìwọ mùsùlùmí tí nǹkan bá yọ ọ lẹ́nu àti ìwọ mùsùlùmá lóbìnrin èyí tí ìsìláàmù ní kó máa wí bákan méjì nínú kó sọ pé Allahu akbar àbí kó sọ pé subhanallah eléyìí jọba báyìí Umar wa sọ fún anabi sallallahu alayhi wa sallam lẹ́sẹ̀kẹsẹ̀ ayé bẹ́ẹ̀lẹ̀ ọ̀bẹ ara ni níjọ́ tó gba islam náà ó ní alẹ́sìnà alẹ́lẹ́họ́k ǹjẹ́ kì í wá sàwàláwà lórí òdodo bí ẹ̀mítìnà àwòhàyà ìnà kú àbáǹbẹ̀ anábìnrin bẹ́ẹ̀ ni àwàláwà lórí òdodo. mọ̀ á ní kí wọ́n ló dé táwọn gbéra wa pamọ́ ilé a wà yìí à ń gbéra pamọ́ ni à ń pé kí ni wọ́n mọ̀ bá sí wá ń sùtà àá sí gbogbo àgbáńlá ayé báwo lẹ sí gbogbo àgbáńlá ayé ṣe lè déjúmọ́lé tí hmm. gbogbo àgbáńlá ayé ọ̀la ń fà ní àti mà pé ń bẹ á ń bọ̀ sí bọ́ sí gbogbo àgbáńlá ayé yóò tiẹ̀ gbá wọlé òun náà máa ṣe torí rẹ̀ já jáde à àwọ̀ jáde o á gbẹ́sìn wa jáde lọ síbi tí ó ti gbé gbogbo èèyàn Umar wa ní kí gbogbo àwọn mùsùlùmí tí wọ́n wà nulẹ̀ nígbà yẹn kí wọ́n tò jáde kí wọ́n wà lórí ìlà méjì kí wọ́n tò jáde bẹ́ẹ̀. akramakumullah anabi sallallahu alayhi wa sallam àwọn máa ń mà látọ̀dọ̀ Allah hmm. ń táwọ̀ ọ̀mà anabi máa gba ẹni tó sí ká gbàgbọ́ gbọ́ ìdínú fi gbàgbọ́ àwa ní ìsinyìí tí yóò bá jẹ́ nìkan à ń wa ìjọ darapọ̀ mọ́ wa náà ní ń dá wa láwọn àbá ńláńlá àní tètè sọ àwọn àbáǹdòfin o hmm. torí kọ́ mọ̀lọ́ jẹ́ pọ́lọ́tẹ̀ ni tọ́ wá níwọ̀ rẹ̀ hmm. ọ̀tá tọ́ wá níwọ̀ rẹ̀ lábàá lọ sọ́ra á lọ sọ́ra á lè fẹ́ni tó fẹ́ gbé wa sí nọ́mbà kúrú wa gbèsè ní rọ́ọ̀n hmm. rárá torí ẹ̀ ìgbà tó ṣe pé anabi sọlá àdìsẹ́lẹ̀ ọmọ látọ̀dọ̀ ọlá nǹkan táwọn ọmọ olúwa ó ti fi máa nábì pé Umar kọ̀ wá gba ìsìláàmù ní ti jàǹbá gbogbo ní ti sìn bí yín ti ń sọ̀n òdodo ni látọ̀kan rẹ̀ ní ti ń wá ànábì sallallahu alaihi wasallam gbà fún ẹ̀kọ́ ńlá ń bẹ ń bẹ fáwọn náà ẹni tá a bá ti rí i pé olódodo ni ó ṣe fọkàn tán ẹ jẹ́ àgbàgbọ́ olódodo ká fọkàn tán ẹ má jẹ́ káwọn náà máa bá ṣe tìfura tìfura ẹ má jẹ́ àwọn máa bá ṣe nígbà ṣe pé à ó lè di bá mi ìjọ mi Allah ò ní jó di bá mi nítorí pé tá a bá rẹ́ni tá a lè fọkàn tá a bá rẹ́ni tá a lè gbàgbọ́ nínú àwọn èèyàn ìṣẹ́mi tiwa náà ò ní rọrùn ìṣẹ́mi wa ò ní rọrùn báyìí wọ́n jáde wọ́n wá rìn láti ilé al-Arqam wọ́n rìn wá sí mọ́ṣáláṣí eléyìí ó jẹ́ nǹkan ìyàlẹ́nu fún àwọn kèfèrí àwọn mùsùlùmí yìí wọ́n mà láyà lónìí wọ́n kóra wọn jáde Umar wà níwájú àwọn kan nígbà tí Hamza tó wà níwájú àwọn kejì kàkíyèsí o wọn ò ṣèwádìí o wọn ò ṣèwádìí o hmm. nítorí pé ẹni tí ń ṣèwádìí kì í tò bí ọmọ sùkúlù o hmm, hmm, so títò táwọn tò jáde wọ́n tò bí ọmọ sùkúlù ni o wọ́n tò láti ibi tí wọ́n wà wọ́n lọ ọmọ kíláàsì ẹni kí n sì ṣèwádìí kọ́ gbẹ́nu lọ o tẹnukẹ́ni tí ó ṣèwádìí wọ́n máa pariwo ni o ẹni tí ń sì ṣèwọ́de kọ́ mọ́ gbé páálí kọ́rùn o ẹni tí ń ṣèwọ́de wọ́n gbé páálí kọ́rùn níbi ìlẹ̀kẹ́ o torí àwọn wọ̀nyí wọ́n jáde wọ́n fẹ́ gbéra wọn kó ní ìpamọ́ wá síbi tí ó ti máa hàn sáwọn èèyàn pé àwọn mùsùlùmí bẹ̀ so wọ́n fẹ́ máa wá ṣẹ̀sìn wọn nu mọ́ṣáláṣí so báyìí ni wọ́n ṣe tí wọ́n ti wá sí mọ́ṣáláṣí káàbà báyìí àwọn Quraish nígbà tí wọ́n wọ wájú ìlà kínní wọ́n rí Umar wọ́n wọ wájú sáfù kejì wọ́n rí Hamza wọ́n ní tàwọn bá wọn tàwọn bá wọn èwo ni òtó bẹ̀rù nínú àwọn agídìgà ńkú méjèèjì tẹ́lẹ̀ náà ìbẹ̀rù ni wọ́n wọ́n tún wá tún di mùsùlùmí torí ẹ̀ àwọn náà rí i pé àwọn kinní yìí wọ́n ń jápùn wọ́n ń bọ́ mọ́ àwọn lọ́wọ́ díẹ̀ díẹ̀ o apá ò ní ká wọn má. báyìí olú ẹlẹ́dàá wa ó tàtàrà pé Umar radiyallahu anhu Hamza radiyallahu anhu ìkíní kejì nínú àwọn àgbà mùsùlùmí yìí wọ́n gba Islam olúwa fi gbé àrántí ńlá ó fi gbé bá islam ìlọsíwájú tí ò lẹ́gbẹ́ tí wọn ò tí ì rírọ ẹ̀rí tẹ́lẹ̀ ọba islam láàrin àsìkò péréte tí a bá wá wò wò alìpá nàbẹ sallallahu alaihi wa sallam yàtọ̀ sí ti àwọn ẹni tá a pé wọn gba islam yìí báyìí olúwa ẹlẹ́dàá wa ó tún fi ẹ̀gbọ́n bàbá rẹ̀ ní Abu Talib ó tún fi fi àrànṣe fún ẹ̀sìn islam yìí olúwa tàtàrà ẹni tó gba ìsìláàmù méjì Umar àti Hamza radiyallahu anhuma ó fi fàrànṣẹ́ fẹ́sìn islam olúwa tún wá ran islam ṣe látara ẹni tó jẹ́ káfìrí tí ó gba islam tó fi kú bẹ́ẹ̀ ni olúwa máa ń ṣe bẹ́ẹ̀ ńlọ ń gbọ̀n o tọkàn lé kókó bí ojú ẹja tó máa wò yí pé tó bá ti jẹ́ mùsùlùmí sẹ́nìkan tó lè ràn yín ṣe tó lè ràn yín lọ́wọ́ lórí nǹkan tẹ́ ẹ fẹ́ ṣe olúwa ẹlẹ́dàá máa ràn ẹ̀sìn rẹ̀ lọ́wọ́ kọ́dọ̀ ó lè ràn lọ́wọ́ pẹ̀lú ẹni tó jẹ́ pòkì ó lè ràn ẹ̀sìn rẹ̀ lọ́wọ́ pẹ̀lú káfíìrì kò sí nítorí olúwa ẹlẹ́dàá wa tí ò lè ṣe. Abu Talib a mọ̀ pé kò gba Islam orí kò sì gba Islam iná ni bàbá yìí kò sí. nígbà tí àwọn Quraysh tí wọ́n rí pé anabi sallallahu alaihi wa sallam kàkà kí ìfàsẹ́yìn kọ́ bá ọ̀rọ̀ rẹ̀ lè lọ síwájú ló tún lọ síwájú lójoojúmọ́ kàkà tí ọ̀rọ̀ rẹ̀ kọ́lẹ̀ àlékún agbára ọ̀tún ọ̀tún agbára inú kún fún lójoojúmọ́ torí ẹ̀ wọ́n á ń wo Abu Talib ipò náà jẹ́ ọ̀kan nínú àwọn ẹni tó ṣe pé ń kin lẹ́yìn àwọn ẹni tí ò tí ì jẹ́ kí ọwọ́ àwọn ọba káwọn wá wọ́ ọgbọ́n kan táwọn lè dá pẹ̀lú Abu Talib táwọn bá ti rábò Talib bò mú àti mú ànábì sallallahu alaihi wasallam mú balẹ̀ yóò rọrùn fáwọn. wọ́n ti fẹsẹ̀ lẹ́sẹ̀ wọ́n á mú arákùnrin kan lọ́wọ́ wọ́n pè ní Umara ibn al-Walid wọ́n mú lẹ́yìn ọ̀dọ̀dọ̀ Abu Talib wọ́n ní wọ Abu ẹni tó rí yìí báyìí ọmọ ọmọkùnrin ni tó ṣe pé ó dápé ó sì jí ọmọ tó ṣe pé àáfirú rẹ̀ àfi tọrọ ọmọ nínú àwọn ọkùnrin ló náà ti wá ó sì ń bẹ́nu àwọn ẹni tó rẹwà jù lọ́dọ̀ nínú wa àáfọmọ yóò àfi fún ọ. á wà gba muhammadu lọ́wọ́ rẹ̀ afọmagbọ́má afẹ̀mí díẹ̀ mi hmm, afọmagbọ́má afẹ̀mí díẹ̀ mi torí kọ́ má máa ronú pé ẹgbà tèmi ẹ mú lọ òní rẹ́lùmí lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ àfẹlẹ́yọ̀ Umar ibn al-Walid àfidí Muhammad fún kí ló dé nítorí pé ọmọ tí Muhammad ó ti di karanjagba wàhálà sí gbogbo alọ́run báyìí ọ̀ ń takò wàá wọ́n ń ẹ̀sìn bàbá wa tí ìṣẹ̀sìn bàbá tiẹ̀ náà tí ìṣẹ̀sìn tiẹ̀ náà bí <laughs> àwọn ọ̀tá ẹ̀sìn yẹn ṣe máa ṣe nù níbi tí wọ́n bá ń ṣẹ̀sìn ìwọ ọmọ rondo ọ̀dọ́ tó ẹsẹ̀ dìde ó rí i pé tí àwọn bàbá mọ̀mọ́ kan tí àwọn ò tí ì fẹ́ gba ìsìn òdodo láàyè nínú ìgbésí ayé wọn ó rí wọn lọ bá bàbá rẹ̀ tí bàbá rẹ̀ bá ń bẹ láyé hmm. ah, ah, lágbájá à ń fẹ́ kọ́ bá wa wá nǹkan kan ṣe sí ọ̀rọ̀ ọmọ rẹ̀ yìí o torí pé ẹ̀sìn tí àwa pẹ̀lú rẹ̀ ń jọ ń ṣe tí àwa pẹ̀lú rẹ̀ jọjọgún lọ́dọ̀ àwọn bàbá wa <laughs> tí àwọn bàbá tiwa náà ti gbà lọ́dọ̀ àwọn bàbá bàbá wa hmm. tí a mọ̀ yìí pé à ń ṣe nǹkan míì lágbègbè wa yìí tó jùlọ ọmọ rẹ̀ ti ń pé àgọ̀ <laughs> ó ń pàwọn bàbá wa wọ́n ponú o hmm. ẹ rí i pé ọpọlọ bàbá wọn kọ́kọ́ dàrú sọmọ pé àfọmọ abúni àwọn èèyàn ń wí náà mọ̀ ń wo pé kí ló ṣe àpò nílò tó yé mi hmm. báyìí wọ́n sọ fún Abu Talib bẹ́ẹ̀ wọ́n ní ẹnu kò fún wa Muhammad ní káwọ́ lọ pa ó sì gba Umara tá a mú wa ọmọ àtọ́jú ẹ̀ àti hmm. fọkùnrin bí ọkùnrin hmm. ah Abu Talib ní ìdúnadúrà abúlé alẹ́ ń bá mi ṣe yìí o kémi ọgbọ́ máa ti ní kí n máa bọ̀ kẹ́yìn ọgbà tèmi kẹ́ ẹ bá ń pa ah. Ah, ẹ dákun o ẹ̀dá kù ẹnìkan wọ́n pè ní al-Mut'im ibn Adi ibn Nawfal òun wá sọ fún Abu Talib pé ah ní tí àwọn Quraysh ní kò ṣe kò sábúrú ń bẹ̀ o ọmọ wọn ti di ọmọ kìí ṣe pé wọ́n fi páálí bisikíìtì wọ́n fi dí Muhammad wọ́n fún ọ lọ́mọ wọ́n ní ọmọ amúyùn lọ kéwọ́n kéwọ́n náà lè bí Muhammad àti kéwọ́n ní wàhálà kéwọ́n ní wàhálà subhanallah Abu Talib ní kọ̀dá kíkú wọn náà máa ń tọ̀ sọ hmm. ẹ wọn fọ ọmọdé ọmọ ọmọdé ọmọ báwọn hmm. ọmọ àbúrò ẹni ọmọ ẹni hmm. ọmọ ẹgbẹ́ ẹni ọmọ ẹni lọ ń gbọ̀n o tọmọ pé bàbá rẹ ṣé bàbá tiẹ̀ lè tọ́jú ẹ ìwọ́de ẹni tó wà lọ́dọ̀ mi ẹ̀gbọ́n bàbá nù ẹ̀gbọ́n bàbá àyà tọmọ pọ́ ọmọ tábúrò rẹ bí ọmọ tiẹ̀ náà ni ọmọ tí wọn náà bí ọmọ àbúrò rẹ nì hmm. olúwa lè fi sọ́wọ́ ẹ̀gbọ́n nígbà tí ò sí lọ́wọ́ àbúrò hmm. ó lè fi sọ́wọ́ àbúrò nígbà tí ò sí lọ́wọ́ ẹ̀gbọ́n hmm. kí ló burú kẹ́gbọ́n ọmọ tọ́jú ọmọ àbúrò kó tọ́ wọn kí ló burú káàbúrò tọ́ ọmọ ẹ̀gbọ́n kó tọ́jú wọn káwọn náà déèyàn gbogbo yín ipò bàbá náà ni àwọn àbúrò rẹ wà fún àwọn ọmọ rẹ ipò bàbá làwọn ẹ̀gbọ́n rẹ wà fún àwọn ọmọ rẹ sọ kí wọn á nìtúmọ̀ pé kò túmọ̀ sí kọ́ má jẹ́ ọkọ̀ bàbá rẹ̀ ọkọ̀ bàbá rẹ̀ náà ni wọ́n máa jẹ́ hmm. àmọ́ tọ́jú tí wọ́n bá ń ṣe fún ipò bàbá lọ wà fún. Hmm. tọ́ ìgbà tí wọ́n gbìyànjú láti rí i pé Abu Talib gbà sáwọn lẹ́nu Abu Talib bọ̀ gbà ó wọ́n wá sọ pé nínú kí o fi Muhammad sílẹ̀ fún wa ká gba Muhammad lọ́wọ́ rẹ̀ ká gbà wọ́n náà àtàwa náà ká gbà lọ́wọ́ Muhammad ká gbà ara wa kúrò lọ́wọ́ Muhammad. Mm àbí kò sì kọ́ wọ́n lé àjẹ́ pé a mọ̀ bá a ṣe ṣe kó múra àti wà tó ń àjẹ́ pé ságo rẹ̀ a máa ṣe irú nǹkan tó náà ṣe àwọn kí n táwọn bàbá wa ń ṣe ọ̀dà bẹ́ẹ̀ náà nìwọ náà nígbà tí wọ́n ń pè ọ lọ sídìí ẹ̀sìn òdodo ìsìláàmù tí wọ́n ń ṣe ọ̀gbọ́n kankan yé ń bẹ ìsìláàmù olódo ìní ìsìláàmù tó ń ṣe gbogbo ẹ̀ ló ṣókùnkùn sí ọ wọ́n wá ń pè ọ lọ sídìí ẹ̀sìn ìsìláàmù òdodo eléyìí tó ṣe tí ó yanrantí tó tàkàrà rẹ̀ tó sórí rẹ̀ tó wà lìjọ́nà ọwọ́ àtàkù wọn lé ọwọ́ àsọ pé rárá èyí tí òkú ká má ṣe yàwó èyí òkú ká má di oúnjẹ má dì èyí òkú ká má so nǹkan má lé èyí òkú ká ilẹ̀ wọn ó kú kò sẹ́ni tó lè bọ́n sọ ẹ̀yin aṣọ ìlú wọn ti kú subhanallah wọn wá ń pè ọ wọn sì ń pè ọ wọn fi ọgbọ́n wọn fi òye wọn fi ìmọ̀ wọn fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọn fi pè ọ gbogbo ọ̀tà so àwọn tó ń ṣàdúrà kó lówó fi ọmọ náà o tún takú oní bá bá fò nítọ̀ látàdúà tó bá pẹ́ lórí kọ́ gba ìsìláàmù gidi ò ní gbà hmm. ẹ̀yin ẹ má jà kàn hmm. ẹ tẹ̀síwájú kẹ́ ẹ máa pè é sì máa ṣàdúà inṣàlá tó ló wa bá fẹ́ fún dáadáa yóò padà gbà lọ́jọ́ kan báyìí iná làwọn Quraish ìní wọ́n lérí lẹ́ka fún Abu Talib pété ọba dẹ́yìn lẹ́yìn Muhammadu àtàwọn àti Muhammad sallallahu alaihi wasallam làwọn ọjọ́ gbógun tì anabi sallallahu alaihi wasallam Abu Talib ránṣẹ́ sí oníkọ wa ibi tọrọ ńlọ yóò ti fẹ́ máa jagbára ńlọ wọn á sọ fún anabi pé gbogbo àwọn èèyàn rẹ̀ àwọn Qurayṣa wa àwọn ni wọn wá bá mi o wọn sì wí báyìí wọn ní báyìí káàtà báyìí káwòdì torí ẹ̀ dákun jẹ́ kẹ́mi pẹ̀lú rẹ̀ ọ̀sẹ́kù láyé káráyé gbé pẹ̀lú ẹ̀sìn rẹ̀ tó lóun polongo yìí wọ́n padà pa wa o hmm. má di ẹrù tèmi lè gbẹ́rù mi o torí pé ó níwọ̀n bá ń tí mo lè faradà dákun fáwọn èèyàn rẹ lọ́rùn balẹ̀ ní tí wọn bá fẹ́ gbọ́ ní ọ̀rọ̀ rẹ má sọ má wàá tó ó ti rẹ so ma wa waa so o ti re baba ike má sọ má fìtínà ojoojúmọ́ yìí ó tó gẹ́ anabi sallallahu alayhi wa sallam wọn wá sọ pé yen ni ni ash-shamsa fi yamini wal-qamara fi yasari ma taraktu hadha al-amr hatta yudhhirahu Allah aw ahlika fi talabihi. ó ní òun fi ẹni tẹ́mi òun bẹ lọ́wọ́ rẹ̀ òun fi búra kíkẹ́ tí wọ́n bá gbé oòrùn sọ́wọ́ ọ̀tún wọn wá gbé òṣùpá sọ́wọ́ sí òun òun ọmọ nífẹ̀sìn yìí sílẹ̀ títí tó lu ó fi jẹ́ kẹ́sìn yìí kó borí àbí tóun ó sì parun lójú ọ̀nà pé òun ń fi ẹ̀sìn yìí òun polongo rẹ̀ ah ibi ìlú ti wá yí àbùtọ́ lébi pé òdodo ni tí ànábì sallallahu alaihi wasallam ti ń pèpè lọ sí díẹ̀ kí ni wọ́n ń pè lódodo ó ní nǹkan tó ṣe pé kò sí tẹ́ ẹ lè fi tẹ́ ẹ fi lè gbà kúrò lọ́wọ́ ẹni tí bá ń ṣe owó lẹ fún ni ọlá lẹ fún ni ipò lẹ fún ni obìnrin lẹ fún ni gbogbo ẹ̀ pátá kò ní tìtorí rẹ̀ fi ń tọ́wà lórí rẹ̀ lẹ̀ àmì pé ń tí ṣe òdodo nù báyìí ni Abu Talib sọ fún pé tẹ̀síwájú nǹkan tó olóhùn ti náà ní kó tẹ̀síwájú mo fi Allahu búra wípé ẹni fi ọ́ fún wọn mú ìní sí ọ fún wọn mú tí ọba dà mí kọ́ yàdà báyìí ni Abu Talib lọ́wọ́ pé àwọn mọ̀lẹ́bí ìyẹ́ kan àti àwọn àbátan wọn kí gbogbo wọn wá láti wá sàràn sí fún Ànábì sallallahu alaihi wasallam kí wọ́n má ṣe dá dùn nìkan àwọn Banu Hashim àwọn ọmọ bàbá bàbá bàbá Ànábì àti àwọn Banu Talib àtàwọn ọmọ bàbá Ànábì gbogbo wọn yàtọ̀ sí Abu Lahab bàbá tó sórí ibú tí gbogbo èèyàn dá mọ̀ hmm. òun nìkan òun nìkan ńlọ́dá nìkan pòun ò lè ran Muhammadu lọ́wọ́ ẹ̀wọ̀n pòun ti sórí ibú tẹ́lẹ̀ náà hmm. ti sórí ibú kí ló lórí ibú ọ̀bá tún. tó Abu Talib wá sọ pé wàláhi lan yasilu ilayka bi jam'ihim hatta usada fi turabi dafina mo fi Allahu búra ike tí wọn bá pé birikoto tán pé birikoto tán bá tún pọ̀ jù bẹ́ẹ̀ lọ wọn ò ní lè dọ́dọ̀ rẹ̀ sí ọ ní sùtà kan títí tí ń ti di ẹni tó kú hmm. tó ṣe pé wọ́n dá pẹ̀bù mi hmm. tí ó bá jẹ́ pé mo ti kú tí mo bá sì ń bẹ láàyè kò sẹ́ni tó lè dọ́dọ̀ rẹ̀ fọ́fdà bí amẹ́ríkà máa alẹ́ ìkọ́kọ̀ ọ̀bọ̀ ọ̀bọ̀ tó ní wọ́n ẹ̀rọṣẹ́ ọ̀kọ̀rọ̀ bí bẹ́ẹ̀ kẹ́mi ń ka ọ̀yọ́ náà ó ní torí ẹ̀ máa pè máa pè lẹ́ni tó gbóhùn sókè pẹ̀lú ohun olúwa fi ràn má ṣe bojú wẹ̀yìn pọ̀ ń bẹ̀rù má ṣe bójú ẹ̀yìn pẹ́ nìkan ó ń ṣe háàháà sí ọ máa tẹ̀síwájú ìró ìdùnnú ni o tẹ̀síwájú ìtutù ojú náà padà jẹ́ tiẹ̀ bọ́dà àrùtẹ̀nì wà àrọ́fùtù ẹnìnàkẹ́ náà sẹ́hìn wàlàkàtù sọ̀dọ̀kùtà wọ̀kúntà sẹ́mà àmìnà ó ní ṣe bó ti náà sẹ́sìn Islam ó sì mà mo sì mà wípé nítorí bá mi sọ ọ̀rọ̀ sí ti gidi ni mo sì mọ̀ pé òdodo lọ sọ ó sì jẹ́ ẹni tó ṣe fọkàn tán wà arọ́pútà dínan kọ̀dà arọ́pútà bíi ẹnnahu min khayri adiyan albariyati dina ó tún gbé ẹ̀sìn kan hàn mí pépé mi náà máa ṣe òun náà ní islam lẹ́sìn tó ṣe kọ́ dájú pé mo ti mà ipò ńlẹ̀sìn tó lóore jù fáwọn èèyàn láti ṣe lẹ́sìn kí a tẹ́ gbà á ẹ̀ ń sọ pé islam lọ́nà ẹ̀ ń sọ pé mo ti rí pé islam lòdodo kò tó kò nítumọ̀ àfi tí wọn náà di mùsùlùmí tó bá ti di mùsùlùmí ọ̀rọ̀ tó sọ yóò wá jẹun tó gbàládá lórí ẹ̀ ó di mùsùlùmí ọkàn jẹ níyà lásán ọ̀wá ni ìdí tó ń fi gba islam ni pé lawulal malamatu aw hidaru masabbatin lawajadtani samhan bidhaka mubina ó ìbá ṣe èébú àwọn ẹni tí ó bù tí ìbá sì ṣe ìbẹ̀rù àwọn ẹni tí bẹnu àtẹ́lù mí à ọba bẹ́mi náà pé ìrọ̀rùn ní nbà tẹ́wọ́ gba islam yẹn sani tí ó wù jáde Allahu akbar n ti ń dọ̀pọ̀lọpọ̀ láàmúdó ni náà ni kí ni wọ́n wù kí lára yóò wù á irú mi ìgbà yìí láàárọ̀ àwọn èèyàn bá orúkọ mi jẹ́ wọ́n sọ pé kí ni mo rí ni mo rí lọ́bẹ̀ tí mo fi wá ru ọwọ́ torí ẹ̀ ń tí òjò kábù tó lè kọ gba islam yẹn. جزاكم الله كل خير في الدنيا والآخرة بإذن الله الله àdúpẹ́ الله yín aláwọ̀ àfihànlẹ̀ الله ìbọn pọ̀ aláwọ̀ jọ̀bọ́ sáǹfààní fún wa yóò jẹ́ ká lè máa mọ̀ rẹ̀ kò ní jẹ́ kájọ́ kan lára àwọn ọjọ́ máa yapa sí ìtànábí Muhammad sallallahu alayhi wa sallam jazakumullahu khairan sheikh àwa tí a bá fẹ́ máa pè ẹgbẹ́ kí a máa pè wọlé láti máa ní lọ́kàn yìí pé ohun tó ní ṣe pẹ̀lú ìbéèrè tó rọ̀ mọ́ ìtàn anábìyà Muhammad sallallahu alayhi wa sallam òun náà ni a ó máa béèrè tó bá di àwọn ọjọ́ míì tó yàtọ̀ sí júmọ́ àtọ́bá gbẹ̀yìn oṣù òun náà ni a ó máa fi dáhùn ìbéèrè gbogbogbò fún ìmìlá zero eight zero eight five six seven seven seven two six zero eight zero eight five six seven seven seven two six plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six ẹ jẹ́ kí wọ́n tó wálé sí pé ìdánilẹ́kọ̀ọ́ alábàárìkà ní tí a mọ̀ sí ìdánilẹ́kọ̀ọ́ tí ó máa wọ́n tó máa ń sọ̀rọ̀ ìfún wa nípa bí a ṣe rí ọmọ bí a ṣe tọ́jú ọmọ lọ́nà ẹ̀sìn Islam láti kékeré títí tí ó fi dàgbà àti táàbù fi máa rí ọmọ lọ títí láíláí ìdánilẹ́kọ̀ọ́ ìjọ tún wáyé ìrìnà láì jàlá ní ọ̀túnla sunday ọ̀túnla sunday tí ó máa ṣe dédé ọjọ́ kẹtàdínní ọgbọ̀n oṣù keje twenty five àkàtà bí àbí ìrìnà láì jàlá ní Almadina ní Èkó Èkó ní òtún wáyé ní Old Secretariat ní Èkó òun náà ni yóò ti wáyé computer village lẹ́gbẹ̀ẹ́ computer village The evening light dala old secretariat lẹ́gbẹ̀ẹ́ computer village òun náà ni ó ti wáyé ní ọ̀túnba sunday ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù keje twenty five àkàtàbíà ní evening light dala láago mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ ni ó ti gbéra sọ àtàlágbọ́ ní èkó àtàlẹ́gbé ẹ̀ táwọn sọ fáwọn tí wọ́n ti gbọ́ àlá àṣírọ̀rùn fún ẹnì kọ̀ọ̀kan àbí evening light ẹ̀ lórúkọ yẹn o وعليكم السلام ورحمة الله لا تنهوك في بيري نعم نعم الحمد لله islam náà ni ẹ̀sìn ẹ̀yọ̀ kan ṣoṣo lọ́dọ̀ allah eléyìí tó ṣe polówó kò ní gba ẹ̀sìn ní lọ́dọ̀ ẹlòmíì lọ́jọ́ gbọ́ndà pé àmọ́ tó yàtọ̀ sí ètò tó máa ṣe pé gbogbo àwọn aránṣẹ́ àtànábì tó ṣíwájú islam náà lẹ̀sìn wọn ṣùgbọ́n nàbí sallallahu alaihi wa sallam wọ́n sọ nínú ẹgbà wa kan pé nahnu ma'shara al-anbiya abna'u abuna wahid wa ummuna shatta ànábì sallallahu alaihi wa sallam ni àwa o ìṣọwọ́ àwọn ànábì Allah àdàgẹ́jọ ọmọ orogún tí bàbá wa jọ kan ṣùgbọ́n tí ìyá wa sọ̀tọ̀ọ̀tọ̀ yẹn ni pé àkórí ìpìlẹ̀ ẹ̀sìn ilé ìtàfihàn ní kálukú wọn ní tawhid walaqad ba'athna fi kulli ummatin rasula an a'budu Allah wajtanibu at-taghut ó dájú pé nínú gbogbo àlùmọ́ kọ̀ọ̀kan láti gbẹ́ràn ṣẹ́ kọ̀ọ̀kan dìde kókó sẹ́tà sì fi rán wọn ni pé ẹ̀yin èèyàn máa jọ́sìn fún Allah lónìí ẹ sì jìnnà sáwọn òòṣà eléyìí ni tawhid tá a fi ran gbogbo àwọn ànábì ṣùgbọ́n nínú òfin tó de ìsìláàmù ànábì kọ̀ọ̀kan ìyàtọ̀ kọ̀ọ̀kan lè wà ń bẹ̀ ṣùgbọ́n gbogbo wọn ìsìláàmù náà ni wọ́n gbà wá ìsìláàmù náà ni wọ́n ṣe kú náà. Zero eight zero eight five six seven seven seven two six plus two three four eight zero eight three two nine three eight nine six lẹ́ẹ̀kan sí ẹjẹ́ kí wọ́n sọ létí pé ìjókòó alágbàríkà ní tẹ́lúbíyà yóò fi wáyé ní ọ̀túnla ọjọ́ sunday ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù keje 2025 ní old secretariat lẹ́gbẹ̀ẹ́ computer village ní èkó ìgbìmọ̀ láì jàálá lágùn mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ níbi tí wọ́n ti máa ń dára lẹ́kọ̀ọ́ nípa bí a ti ṣe tọ́ ọmọ bá ti ṣe rí ọmọ lójúpọ̀ ẹ̀sìn ẹ má jẹ́ kí á gbẹ̀yìn níbi ìdánilẹ́kọ̀ọ́ yìí pàápàá jùlọ àwa tí à ń bẹ ní èkó tí à ń gbọ́ káàsì mọ́ sọ fáwọn tí wọ́n ti gbọ́ alá aṣíràn fún wa láti jẹ́ kí ọ̀rọ̀ olówó ibi náà kó ṣe àǹfààní tó pọ̀ fún ẹnì kọ̀ọ̀kan láyé tí ó sì jẹ́ àbámọ̀ dáadáa fún wa ní àlùkìyà àmọ́ ẹ lọ́kọ ní o. wa alaikum salam wa báyìí lọ́dà kò ṣe bá fi àwọn ṣé o wà sí ìdájọ́ ìrìn ọjọ́ sí. Ah, ẹ ẹ fọkàn bá wa bọ̀ dáadáa àyẹ́kùnrin ah, àṣẹ tí kì bá ṣe pé ẹ dá àlàyé nǹkan bá ti sọ pé kí ẹ dá ló tí sásìkò dá lórí pé ah, àmọ́ àlọ́ọ̀bà dúpẹ́ fún lọ́pọ̀lọpọ̀ torí pé aláwọ̀sàbà àdúgbò fún yóò bá fún lẹ́sùn orí níbi ńlá ìjàlá ẹ jẹ́ kí a máa dánu tó ń bí lónìí níbi ńlá àkọ́dà ẹ jẹ́ ká mú ilé ẹ̀lọ́ pọ̀ ní o ẹ̀lọ́ wa alaikum salam wa rahmatullahi wa barakatuh pọ̀ ilẹ̀ ní pé náà Náà. Mm-hmm. alhamdulillah bẹ́ẹ̀ni pé ẹbẹ ti ṣe gbọ́n náà lórí ọ̀nà ó rí ìdẹ̀kùn díẹ̀ látara ẹ̀rú tó bọ́kùn lọ́rùn ẹ̀ èyí tó ṣe pọ́n lọ kọ́kọ́ gba ànábì sallallahu alaihi wasallam kọ́kọ́ gbárí nígbà tí wọ́n bì ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tí wọ́n ní èèyàn ti wọ náà kò lè rí dáadáa nínú náà hmm. wọ́n ní fàmáàlẹ̀ vọ̀mọ̀ ánìf fama lẹ́gbọ̀mọ̀ánì fìnnárì máa ò wọ́n lẹ́ni tí òun gbẹ́ngbẹ́ kò lè rómi mu nínú náà tó bá fún Abu Lahab lómi mu nínú náà omi àmú àmú àmú mọ́tòrí mu máa ní àmú mọ́tòrí mu máa ní Abu Talib bó ti ṣe gbìyànjú tó tó bá tí lọ gba ìsìláàmù ọ̀làńlá ọ̀bàjẹ́ tiwọn ọ̀wọ́ pé abẹ́ àtẹlẹsẹ̀ wọn ni náà máa jó aburú gbogbo aburú ni torí pé wọ́n máa mú kọ́pọ̀ lọ́mọ sọ́kùtù wọ̀wọ̀ so ìyẹn kéèyàn máa wọ̀ ná rárára lórí rẹ̀ hmm. lọ́lọ́ wa sọ pé faman zuhziha ani nari wa udkhila al-jannata faqad faz ẹni tá a bá gbé jìnnà sí náà tá a gbé wà lìjánà òun ló jèrè hmm. olùwàfọ̀jọ́fà jèrè. Hmm.